orin dáfídì orí kẹtàléláàádọ́rùn olúwa ń jọba ọláńlá li ó wọlé aṣọ agbára ni olúwa wọlé aṣọ ó fi di ara rẹ̀ lé àmùrè ó sì fi ìdí ayé múlẹ̀ tí kì yóò fi lè yí láti ìgbà àtijọ́ lé a fi ìdí ìtẹ́ rẹ̀ kalẹ̀ àti ayérayé ni ìwọ ìṣàn omi gbé ohùn wọn sókè olúwa ìṣàn omi gbé ohùn wọn sókè ìṣàn omi gbé rírú omi wọn sókè. So olúwa lé ológo ó lé ògo ju ariwo omi púpọ̀ lọ ju rírú omi ńlá àní ju agbára rírú omi òkun lọ òtítọ́ lé ẹ̀rí rẹ ìwà mímọ́ lé ó yẹ ilé rẹ láéláé olúwa